وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدع وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذني الله وإياكم من النار عباد الله اتقوا الله تبارك وتعالى واعلموا أن الطيب الوقائي من الأدواء التي نعاني منها وأن الحل الوحيد لمشكلات نقاسي منها ألا وهو العلم والعلم يا عباد الله هو معرفة الله سبحانه وتعالى ومعرفة نبيه صلى الله عليه وآله وسلم ومعرفة دين الإسلام بلا أدلة يقول الإمام البخاري رحمه الله تعالى باب العلم قبل القول والعمل والدليل قوله تبارك وتعالى فاعلم أنه لا إله إلا الله واذكر لذنبك فبدأ بالعلم قبل القول والعمل الناس اليوم يا عباد الله كبارهم وصغارهم شرف العلم وأكملوا على العمل وبذلك تشبهوا بالنصارى الضالين الذين يعبدون بدون علم شغل لعلوم من تقي أفضل إن العبادة جاهلا متضللا بدلا من أن يتعلم البعض يقولون إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مهتدون يهتدون على آثار آبائهم الذين لا يبالون ولا يمنعهم توحيدهم الطقوس والسحر والشعوذة والعادات اللا شرعية وموالاة أعداء الله ورسوله ويقول سبحانه لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يواد دون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك إذ الله ألا إن حزب الله هم المفلحون بينما البعض الآخر فضل الاستماع إلى المواعظ على التعلم ومجالسة علماء السنة وأصبحوا لا يكادون يفرقون بين علماء الخير وعلماء السوء في الأخذ منهم لأنه ليس هناك قربلة يغربل به الأمور وقد أثنى الله تبارك وتعالى على متبع الأحسن من القول الذين يستمعون القول ويتبعون أحسنه لو تعلم الكبار لما ضاع في أيدي السحرة والمختلفين ولو تعلم الصغار والشباب أمور دينهم تعلم يقين لم يتلقفهم يونس وغيره من المتكلفين لأنه ما ضاع من ضاع في يد يونس إلا بالجهل عن الدين ورأى الثقة به وبدلا من أن يتعلم البعض ويعبد ربه أصبح مستعبدا ليونس وعامله شباب المسلمين يا شباب إسين تعلموا دينكم وأتكنوا علومه طالما تستمعون المحاضرات والمواعظ التي تقل فوائدها الآن جربوا التعلم وانظروا كيف تستفيدون في الحقيقة ليس كل إنسان يكون عالما ماهرا في العلم ولكن يجب على كل الناس العبادة إذ لأجلها خلقوا يقول الله تبارك وتعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزقي وما أريد أن يتعموني إن الله هو رزاق ذو القوة المتين والطريقة المؤصلة إلى العبادة العلم والعلم يا عباد الله واجب كما تجب العبادة تعنيكم يا عباد الله العبادة أيها المسلمون وهي أهم وما سواها من الأمور فهو مهم إن كان فيه خير وإلا ويقول الرسول صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه تعنيكم يا عباد الله العبادة ويعنيكم العلم يعنيكم الفقه في الدين تعنيكم قراءة القرآن المجودة يعنيكم حفظ القرآن الكريم تعنيكم السنة النبوية وفهمها وعلمها يعنيكم التوحيد تعنيكم الجماعة ولا تعنيكم الفرقة والغيبة ولا تعنيكم النميمة ولا يعنيكم الحسد والبغي قال أبو ذر ومن حسن كلامه ومن, ومن حسب كلامه من عمله قل كلامه فيما يعنيه فيما يعنيه وذكر مالك أنه بلغه أنه قيل لقمان ما بلغ بك ما نرى يريدون الفلس فقال صدق الحديث وأداء الأمانة وترك ما لا يعنيني وروي عن الحسن قال من علامة إعراض الله تبارك وتعالى عن العبد أن يجعل شغله بما لا يعنيه اللهم إن طاعتك وطاعة رسولك تعنينا وأشكلنا بطاعتك وطاعة رسولك اللهم إن الناس اليوم أكثرهم ربهم سحر والشعوذة حتى فقد التوكل على الله تبارك وتعالى حقق إيماننا بك يا الله يا رب العالمين يا أرحم الراحمين الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه عباد الله اتقوا الله تبارك وتعالى adọ́gbẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí nínú gbogbo ìṣesí ọlọ́run ọba yìí ni adọ́gbẹ́ fún bákan náà atọ́rọ ìkí àtọ́là fún òjíṣẹ́ ọlọ́run ọba ìkí ọlọ́run ọlọ́run kó máa bá nẹ́bí ọlọ́run kó máa bá wọn sọ̀hábà rẹ̀ àtàwọn aráalé rẹ̀ àti àwọn ẹni tí wọ́n tẹ̀lé lórí ìlànà ẹ̀sìn tó mú wá àtàwọn tí ó fi máa tẹ̀lé díjọ́ ẹ̀san lẹ́yìn ìgbà yẹn yẹn rúṣin ọba ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ọba ọba àlekè kẹwàá la ọmọ wípé ọ̀gùn yẹn yẹn níbi àìsàn tí ń yọ wá lẹ́nu àbí ká sọ wípé ojútùú ẹyọ kan ṣoṣo lè wá sí àwọn wàhálà àbí kékeré òun ni ká nímọ̀ nípa ẹ̀sìn tá a wá ń sọ̀rọ̀ yìí àdẹ̀lẹ̀mọ́lọ́hùn àfi ká mọ̀ pẹ̀lú àwọn àyà rẹ̀ àlẹ̀mọ́lọ́hùn àfi ká mọ̀ pẹ̀lú àwọn ẹ̀dá rẹ̀ tábàtí wàá dọ́lọ́wọ́n ọba yìí mọ̀ tán pẹ̀lú àwọn ẹ̀dá rẹ̀ pẹ̀lú àwọn àyà rẹ̀ nígbà yẹn ni ọmọ ayé wa ikú náà lọ́lẹ́tọ̀ọ́ síjọ́sìn lódodo ìmọ̀ta ní ká wá òun náà ní ká wá ìmọ̀ nípa nẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam wa lórí tá a fi dẹni ọlọ́run ọba agbọ́dọ̀ mọ̀ nípa nẹ́bí bó ló ṣe lò gbésí ayé gbogbo gbésí ayé táwa lè sọ pa ńlò lónìí sànẹ́bí ò lórú ẹ̀ débi báwa sọ yí pé àfi ká lo bí àsìkò tí wá ṣe gbà á nílò bá nẹ́bí ṣe lò agbọ́dọ̀ wà mọ̀ nípa tani ànẹ́bí sallallahu alaihi wasallam nítorí pé òun náà ni àlàyé ẹ̀sìn wa lẹ́kùnrẹ́rẹ́ gbogbo gbésí ayé rẹ̀ alámọ̀rí ẹ̀sìn wa ni. bákan náà ìmọ̀ta ní ká wáyì òun náà ní ká wá mọ̀ nípa ẹ̀sìn islam ilé ẹ̀sìn islam pẹ̀lẹ́rì kí ni o ti ń jẹ́ islam gangan alimam bukhari rahimahullahu ta'ala imam bukhari ọlọ́nkọba nìkẹ́ nínú tíra sọ̀híhù wọn wọ́n di di fún ní ojú ọ̀nà kan àkọlé kan wípé al-ilmu qabla al-qawli wal-amal ìmọ̀lẹ̀ á ní ká tó sọ̀rọ̀ kíyẹn fi má sọ̀sọ̀ kú sọ ìmọ̀lẹ̀ yẹn ní kíyẹn tó ṣiṣẹ́ kíyẹn fi má ṣèṣe kú ṣe pípọ̀ nínú sẹ́lẹ̀ yẹn ọmọ àṣẹṣùmọ́gbẹ̀lá ìmọ̀kẹ́yìn á lérò pé òun ti lọ́hùn nìyẹn sì ń tẹ lọ́hùn ni. ẹ̀rí ẹ̀rí eléyẹn mọ́ bùkárí ní ẹ̀rí rẹ̀ òun ni ọ̀rọ̀ ọlọ́run ọba àlekè dà nígbà ti wá dà la pé kò sẹ́ni tọ́lẹ́tọ̀ lódodo yẹn ni pé lọ́ọ́ wá mú ẹ̀ gbogbo àwọn àyà àti àtàwọn ẹ̀dá ọlọ́run tó fi mọ̀ yìí pé gbogbo àwọn nǹkan yìí òun náà ló sì lọ́ọ́ wá bákan náà kọ́ wá àforíjì nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀rí tábà wọ àyà yìí á rí tí Allah tabaraka wa ta'ala bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú mọ̀ kó tó kan ọ̀rọ̀ kó tó kan iṣẹ́ ọ̀rọ̀ ní iṣẹ́ òun ká wá sí lọ́wọ́n ọba tààrà tábà wá wo àwọn èèyàn láyé lónìí àtàgbàlagbà wọn àtọmọdé wọn ìmọ̀ ẹ̀sìn yìí làwọn èèyàn ti wá pa sí báyìí wọ́n wá dó lórí pé orí bọ́ọ̀mù akọ́tà tọ̀ nìkan lọ jókòó sí lọ sí sẹ́ẹ̀sì ìsẹ́ẹ̀sì ni kò ṣe ìmọ̀ ìmọ̀làṣẹ dánimọ̀ ńlóbìrí bó ṣe rí ìsọkúsọ ni ọ ìsọkúsọ ni ọ ẹni tí kura ń ròyìn fún ayébójó ní mímọ̀ kò sì ṣìnà èyí nímọ̀ kó ṣìnà ẹni tá a bá rí tó nímọ̀ tá a wá lérò pé mọ̀ lóní ló fi kì í sì mọ̀ ló wà lára ẹ̀ àìmọ̀kẹ́lẹ̀ yẹn fi ń sinà nàbí láyé adam aleyhi salatu wasalam òun ọba àlékè ọlá fi mọ̀ ròyìn ipò ọba adam kò sí sinà pẹ̀lú mọ̀ tó ní ànábì wa sallallahu alayhi ó mú mọ̀ wá ànábì ó sinà pẹ̀lú mọ̀ rẹ̀ tó ní àwọn sọ̀hábà náà tá a máa bá wọn sọ̀rọ̀ bí ọlọ́run bí ọlọ́run ti máa ń rin àwọn ìrìnsẹ́ sáwọn ànábì ọlọ́run ẹni tí ọba jẹ́ náà ni ọmọ ẹ̀rí lọ́dí ọlọ́run tẹ́lá ìmọ̀ ni ìmọ̀lẹ̀ yẹn fi mọ̀ yí pé kì í sọwọ́ sílé yẹn bá fi ń funfun téèyàn bá nímọ̀ èèyàn ò ní mọ̀ yàtọ̀ láàrin pé láburú leléyìí dáadáa leléyìí ẹ̀rí láyé lóde lónìí àwọn èèyàn àtàgbà wọn ni o àti kékeré wọn ni o wọ́n pàmọ̀ sí i wọ́n sọ pé ẹ̀sájà máa báṣẹ́ lọ ẹja máa ṣiṣẹ́ ẹ̀sìn lọ ẹ̀rí tálámọ̀ rí yẹn bá rí báyìí àtúntọ̀ òun ti lọ farajọ àwọn nẹ̀tọ́rọ́ nìyẹn àwọn eléyìí tí ọlọ́run ní kí á tọrọ àdúrà nínú fàtíhà tá a náà máa ń ké bá a ké rárá á ké ní ẹ̀mẹ́tàdínlógún níjọ́ kan láì sí ní ka àwọn fíìmù tá a máa ń wí gbólóhùn ṣe sọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ ní wípé ọlọ́run mú wá dúró sinsin lórí ọ̀nà rẹ tó dúró déédéé ojú ọ̀nà wo ló dúró tí wọ́n sọ na ní àmì tààlẹ́ yìí ojú ọ̀nà àwọn ẹni tó ṣe dára lé lórí mìíràn ọba àwọn olódodo wọ́n ṣùhàdá àtàwọn ẹni ìjẹ́rí wọ́n àtàwọn ẹni ròyìn wọn ní sátún wà hásùnà òlà ìkà rọ̀fíkọ̀ àwọn yẹn ni wọ́n lẹ́ni tí bá kí lójú ọ̀nà àwọn ẹni yẹn òun náà ni yàní sọ̀rọ̀tò làìlmi wà láàmàlì ojú ọ̀nà pé wọ́n nímọ̀ wọ́n dẹ̀ sì ń lò lẹ́yìn ìgbà yẹn sọ́ọ̀tù fatiha yẹn tó wá tẹ̀síwájú yìí pé ọ̀rẹ́l magdubi alayhim yàtọ̀ sí ojú ọ̀nà àwọn ẹni tí ọlọ́run bá ti bínú sí yàní aliyahud àwọn yahud tó ṣe pé ìmọ̀ ẹ̀sìn bẹ lọ́wọ́ wọn ṣùgbọ́n wọn ò lò wọ́n la dọ̀ọ̀lìn yàtọ̀ sí ojú ọ̀nà àwọn ẹni tó ti sìn náà àwọn wo ló sì nà iná ni àwọn ọ̀nà sọ̀rọ̀ àwọn kọrin yóò tó pé wọn nímọ̀ wọn kà láwọn ń sin lọ́wọ́ ọba ni ẹ̀rí ẹnì yóò láyé lóde lónìí tọ́ba wà nírú ṣèṣì pé ẹ sáàjì á máa gbáṣẹ́ lọ ngbòlè yẹn wá dì lórí pé yẹn máa kọ́ tá a tọ́ ngbòlè yẹn fẹ́ dì ń délé yẹn ṣé tá zọ́ lè yẹn fi wà lùjẹ́ náà gbogbo àlámọ̀rí ọba tún dàrú mẹ́lòmíì lójú wípé ẹ̀bẹ́ nìkan ẹ̀bọ́n kémì tí ń sin ṣebí náà ní ń dé àgbọ̀n yẹn àwa ò sì ké kankan àdágbọ́n ibẹ̀ nìkan ó kéwú ó kémì sí sí kódà ó lè wí kéwú látàárọ̀ di ilẹ̀ sùn síbi náà ní wọ́n sòkò tó ń lẹ̀ yẹn ìyẹn yàtọ̀ gbogbo àwọn ẹni tá a máa ń wò yẹn èdè lọ́wọ́ lásán ó lè jẹ́ náà rẹ lómi mọ́ ìhun tí ń jẹ́ sí kò kọ́ níbo ti pé dè lásán ńlọ́kọ́ ọ̀kọ́ ohun tí ń jẹ́ sí tọ́lá ti fi lábá la fẹ́ máa wò lábẹ́ bí sòsùn wọn àwọn tó gbó lábá tó bí sílẹ̀ lábá ń bẹ tí wọ́n bá nẹ́bí lògbà sallallahu alaihi wa sallam wọ́n máa dáàlì ọlọ́wọ̀n fún ọ ní hìdáyà ọlọ́wọ́ ọlọ́wọ́n ọba nìmọ̀ nẹ́wà eléyìí ò tóun tá a lè fi ṣe mi kẹ́yà táàbì sòsùn wọn táwọn àbísọ̀ pé nígbà wọn ní ká máa lọ kéwú sí i àwọn tí wọ́n kéwú náà báwọn náà wọ́n fọ́ gbogbo ẹ̀ lójú báyìí ìyẹn ò rí bẹ́ẹ̀ kọ́dà ìwọ ò ní fọ́ lójú pọ̀ wọ́n kéwú fọláwọn sábẹ́ tí wọ́n fẹ́ jọ tó ń retí àlùjànnà wọn àwọn yẹn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó dẹ̀ sì yé wọn ni wọ́n fi ń lè rí lò ẹ̀rí ọlọ́run wa ni wọ́n la sọ̀ọ́lì yàtọ̀ sáwọn ẹni àná àwọn olè ní àná òun làwọn nẹ̀ sọ́rọ́ àwọn tó fi pé wọn ò nímọ̀ wọn kẹ́ ń sin lọ́wọ́n ọba lásán ni ẹ̀rí gbogbo ẹni yóò ta bá wá rí tí ń jẹ́ mùsùlùmí láyé lóde lónìí pé pé gbólóhùn tiẹ̀ náà ni pé ẹ̀sà jẹ́ máa bá fẹ́ lọ ńgbọ̀lá fẹ́ ké sáà sọ́ọ̀ tí wọ́n máa ní wọ́n á mọ sáà pé látijọ́ yìí wọ́n sì ń pa àwọn ọmọ ìyá ní Afghanistan wọ́n ń pa àwọn ní Palestine ṣé mọ́sálì ní ìsìn wọ́n tún ti gbàjọba Islam sí bẹ́ẹ̀nbẹ́ ṣé nígbà yẹn lá máa lọ kí sáà ti tà káàkiri nígbà la fẹ́ di ibi eléyìí àwọn èèyàn ń kú wọn wọn ò ṣe báyìí oríṣi ìtara ni wọ́n ń pè eléyẹn eléyẹn ni wọ́n ń pè ní asifa yàní asifa tó lè di asifa òun ni ara ń ta ní ara tí bá sì ń dá yẹn láàmú tàbá dín pẹ̀lú mọ́ ẹ̀sìn tíra ọlọ́run ọba àdé pẹ̀lú sunan sọ̀sẹ́lá ẹ̀rí kò sí àdínkù mọ́ wọn máa dìjì tí ó gbé yẹn lọ ni. ìlànà àwọn sàábì òun ni ká nímọ̀ kó tó di bá ṣiṣẹ́ ẹ̀rí gbogbo ẹni ọ̀dọ́ ẹgbẹ́ ẹjẹ́ a máa bá sẹ́lẹ̀ ẹ̀sájà a máa sin lọ́hùn lọ. níbo la fẹ́ di ibi ọ̀rọ̀ kéwu a máa ké tá a sọ la dì ọmọ inú mi kí wọ́n máa sọ pé ń ńgbò mo fẹ́ dì bí eléyìí ẹ̀rí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ti farajà àwọn ọkùnrin yóò nìyẹn ìyàwó nẹ̀ sọ̀rọ̀ wọn láwọn ń jọ́sìn láì nímọ̀ kankan ọ̀kẹ́ náà àwọn afẹ́ lẹ́bọ̀ wọn ní yẹn bí sí pẹ̀lú mọ̀ òun lọ́lọ́lá jù lọ fẹ́ni tí bá ń torí tó bá ti ọdọ aláìmọ̀ kan wá àtanùdánù ni àtanùdánù àtẹ̀gbédègbè ni ẹ̀rí títẹ̀dí kárí ọ̀pọ̀ lọ kọ́ ìmọ̀ ẹ̀rí àbárí àwọn ẹlòmíì tí wọ́n máa sọ wípé bá ti bá wọn bàbá wa ní abá wọn lórí ìlànà báyìí orípa àwọn bàbá làwọn ó sì máa tọ́ ń tiwa ẹ̀rí àwọn kan nìyẹn wọ́n ń torí pa àwọn bàbá tó ti pa àwọn bàbá yìí pẹ̀lú mọ́ àwọn ọba tó wà fún wọn àwọn bàbá yẹn ni àwọn mi ò bìkítà nínú wọn wípé sí aláàlí lélẹ́yìí àbí haramu lélẹ́yìí àwọn bàbá tí wọ́n láwọn fẹ́ máa torí pa wọn yìí tàwọ̀hídù wọn ìsọlọ́wọ́n ọba nìkan nínú ìjọsìn tiwọn ọkàn fún wọn nípa òròdílé kí olómi tútù là lé wa o olómi gbóná ni wa o agbọ́dọ̀ jẹ́ aláǹgbá níjọ́ kejì o àjọ ọmọ látòrí àjà o ejò kí wọ́n wá ọ yọ wá fún ọmọ lá o àfìmọ̀bọ ọmọ wa ni àjù sínú odò tó dọ̀ bá ti gbé lọ o nígbà yẹn láwọn ikú ọmọ kan ni kì í sọmọ àlẹ́ o ẹ̀rín àti pé ọmọ yìí sì ní ìyọ̀dọ̀ àwọn onígunnu láti tọrọ rẹ̀ agbọ́dọ̀ máa lọ farin fún wọn lọ́dọọdún ẹ̀rí àwọn bàbá tí wọ́n láwọn fẹ́ máa torí pa wọn yìí tàwíìdù wọn ọ̀kọ̀ fún wọn nípa kí wọ́n má sọ̀rọ̀ lé ìsọlọ́run níkẹ́nu ìjọsìn tí wọn kọ̀kọ̀ fún wọn nípa ká má sóògùn ká má sóògùn ká má ṣáájò ẹgbẹ́ ọlọ́run ọ̀kájò ọjà yìí ò di mọ́nú ọkọ̀ ká di mọ́nú ilé fún wọn gbà ẹ̀. àti àwọn bí ká máa dọ̀bálẹ̀ bí ká máa kúnlẹ̀ ká máa rákòrò ká sọ pé à ń sàkọ́lé náà ni àti ká máa mọ̀ yàtọ̀ láàrin káwọn eléyìí lọ̀tá ọlọ́run àwọn eléyìí lọ̀rẹ́ ọlọ́run gbogbo wọn náà káàsá mú ọlọ́rẹ̀ ìbájọ́ ń gbé ni ìbájọ́ wa ni ọlọ́run wa nínú ní bá ń takò tọ́lọ́run àtòjíṣẹ́ kódà bí wọ́n já ọmọ wọn kódà kí wọ́n jọmọ ọ̀yá wọn kódà kí wọ́n jẹ́ mọ̀lẹ́bí wọn àwọn ẹni tọ́rọ̀ wọn bá ti rí bẹ̀ pé wọn ò fẹ́ràn ẹni tí ń takò tọ́lọ́hùn wọn ò fẹ́ràn ẹni tí ń àwọn yẹn lọ́lọ́wọ́n bá ti kádàrá gbàgbọ́ sẹ́mi wọn ọlọ́run sì ti ṣe ìkúnlọ́wọ́ fún wọn pẹ̀lú ẹ̀mí kan látọ̀dọ̀ àwọn yẹn gan ẹlẹgbẹ́ Ọlọ́run àwọn ẹgbẹ́ Ọlọ́run sì ní àwọn ni wọ́n jèrè apá kan náà àwọn ẹ̀dá nìyẹn lé nínú yẹn ìpè ń nà wájà abẹ ẹnà àlà ọmọ bàtí táwọn bàbá wa ní ń táwọn bàbá ń ṣe làwọn bá ṣe ń tiwa wọn sọ láti ọba àmà dojúkọ kíbla bẹ́ẹ̀ dẹ ní sàtún sí àti sọlá òun ní kí bá wá sí dojúkọ kíbla kíbla táwọn bàbá wa ń dojúkọ ni bẹ́ẹ̀ láti má dojúkọ bẹ́ẹ̀ dẹ nínú àwọn májẹ̀mú márùn tí fi gbádùn òun náà ní kí ni o kákọjú da kíbla kákọjú da gábàsì kó tó di pákìrùn káwọn ni àwọn bàbá ń bi wọn ní àwọn akọjú da gbogbo ohun táwọn bàbá wá kí látijọ́ yìí tó bá wọn wá gbà á àbí ká máa ṣàtìkò oorun tètè àwọn tó ti mọ ọpa yìí pé sámú fájírò ọba àyọláago márùn àbọ̀ kò sí ìyọ kẹwàá wọn gbà márùn aago mẹ́fà ó kù kẹjú mẹ́ẹ̀ẹ́dógún lásùbà wa àgbẹ̀ fájírò má sì ti yọ ní five thirty àní tí gbogbo ohun táwọn bàbá wá kí látijọ́ yìí sọ́lọ́wọ̀n ọ̀gbá táwọn sọ pé ọlọ́wọ̀n àwa tá à ń kí sí táìmù rẹ̀ tá a wò pé náà ni ṣé a lè fọwọ́ sọ̀yà yìí pé ó ti dì bẹ́ẹ̀ èmi dé ká ṣe nǹkan ní bó ti tọ́ àti bó ti yẹ apá kan nìyẹn ń táwọn bàbá ń ṣe láàmà ṣe ẹ̀wọ̀n ara apá kejì àwọn apá kejì tá a kàn láwùjọ wa pàápàá jùlọ àwùjọ sẹ́yìn tá a wà yìí àwọn gbọ́lá fún ká sáà máa gbọ́ wà sí káàkiri ká máa gbọ́ wà sí kí wọ́n gbọ́lá fún ju ká kéwú lọ wọ́n gbọ́lá fún ju ká jókòó táwọn àfáà súnà lọ débi wípé àwọn agbọ́wọ́ àsìkí tán wà láwùjọ wa báyìí sí wọ́n bẹ̀rẹ̀ máa mọ̀ ìyàtọ̀ láàrin fáwọn àfáà dáadáa ni àbáwọn àfáà kú ni gbogbo ejò jíjẹ ni tọ́lá ti ń sọ̀rọ̀ kọ́dà tó dé àwọn agbọ́wọ́ wọ́n wí lábá hàn ni ah fáyà látàárọ̀ sọ àyà ní bẹ́ẹ̀ dẹ̀ lábá ní ọ̀fọ̀ àyà kẹ àyà yàtọ̀ ọ yàtọ̀ àti ọjọ́ra wọn àtọ̀rọ̀ tí yẹn kẹ́ ń sọ mò ń sọ ti mo irú gbogbo èyí tí mo mú wáyé ní sí láti gbà tí ti sọ̀rọ̀ láti yìí gbogbo àyà tí mo fẹ́ sọ ọbẹ̀ má jáyà lọ lójú a ń ṣe làǹfà ń ọ lọ. òun ló bá irú wọn náà o ọlọ́run pa yín láṣẹ déédé àti dáadáa ọmọ ní àmì fún yín nípa àmì ẹ dákun sádùá ni àìmọ̀kẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ apá àwọn èèyàn kẹ́ńsì àwọn tó gbọ́ ṣé mo ti bọ́ mo ti bọ́ lọ́wọ́ Yunusa báyìí sí kò síbi ti lè ti gbọ́ wà sí láyé tèmi wèrè ọba máa sọ̀rọ̀ sísà ní kéwù ni pé kíní kan kò síbi ti lè ti gbọ́ àwọn kan bẹ tó yẹ kí wọ́n wá gbọ́ lábú kí ni ọ ìmọ̀ àgbọ́ wà sí kí lórí ká kéwù àti ká jókòó táwọn àfa súnà débi ipá àwọn míì wọn ọmọ yàtọ̀ láàrin àwọn àfa àdáadáa àtàfà abú kásá gbọ́rọ̀ lẹ́nu gbogbo èèyàn ẹ̀rí bẹ́ẹ̀ ni àwọn èèyàn ti ń gbọ́rọ̀ kí yìí wọn ní gọ́rí bálà àwọn tí wọ́n ń pè ní gọ́rí bálà òun náà ni àjọ téèyàn lè fi jọrọ ife a ah, ìsọkúsọ lẹ yìí sọ a ah, dáadáa lẹ yìí sọ bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti gbẹ̀yìn fáwọn ẹni tó ṣe pé wọ́n gbọ́rọ̀ oríṣiríṣi ṣùgbọ́n èyí tó wọ́n tẹ̀lé nítorí pé wọ́n tí Ọlọ́run ní àwọn ẹni tó ṣe pé wọ́n àwọn àtẹnà ṣùgbọ́n ó fi dẹni kọ́kọ́ wá di àfa àti ó lẹ́nu ẹ̀ kó tó di pé yóò gbọ́rọ̀ ẹ̀yin onígbàgbọ́ òdodo tó bá já sí àwọn àgbà wa nílùú wa ń sẹ́yìn bíbà yìí wọ́n lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni wọn ò mà ní ráre sọ́wọ́ àwọn àfóòfin wa yìí àtàwọn aládàlú ṣé àmọ́ bí mùsùlùmí là pè ni ọ̀rẹ́ ni wọ́n jọ jẹ́ láàrin àwọn ẹlẹ́bàá àtàwọn mùsùlùmí wọn ò ní rá sọ́wọ́ tó bá yẹ pé àwọn ọ̀dọ́ wa nísẹ̀yìn bíbà yìí wọ́n lọ kẹ́kọ̀ọ́ ni wọ́n ká lámọ̀rí ẹ̀sìn wọn dáadáa wọ́n dẹ̀ mọ́ dájú júnúsọ̀ màníjà wọn gba ẹ̀rí torí gbogbo àwọn ẹni tí wọ́n sọnù sọ́wọ́ yúnúsà wọn ò sọnù sọ́wọ́ yúnúsà ju àìmọ̀kẹ́ńpà ẹ̀sìn lọ wọ́n dẹ̀ sì ti ní àgbìyèlé nípa yúnúsà yìí pé yúnúsà ò ní í jàǹbá àwọn iṣẹ́ ni kí wọ́n lọ kọ́ mọ̀ tí wọ́n fi mọ ọlọ́run ọba sí ọ yẹ kí wọ́n dẹrú ọlọ́run wọ́n wá dẹni tí yunus àti kìnìún tó mú ọ sí ọdún òṣìṣẹ́ ẹ̀yin ọ̀dọ́ mùsùlùmí sẹ́yìn ẹ lọ kọ́ mọ́ ẹ̀sìn kẹ̀sì tún máa mọ̀ dájú ẹ̀ ọlọ́run ọba àlekẹ́ ọlánìfẹ́ sẹ́ni tó bá fẹ́ ṣiṣẹ́ kan kó máa mọ̀ dájú ẹ̀ ìwà àwọn ẹni tó ń pàtẹ́wọ́ láyé lóde lónìí kódà bí onímọ̀ jàyọkà lọ́nu báyìbùlù ó sì máa máa mọ̀ àyọkà ni o. ṣe gbé lọ́ba bẹ̀rẹ̀ kódà yóò wíwó kòwòkó láàrin wákàtí mẹ́ta tí ò ní dákẹ́ ayọ́kadẹ ló mọ̀ kí ni wàá ní wọn tó ń ṣe mùsùlùmí láyé lórí tó ní pé àwa ń àtàfà àbí àwọn àfà sọ fi máa ń jẹ́ kí ẹ̀sìn parẹ́ ń gbà mí òun ní kó àwọn àfà dé ṣe kọ́ máa já mọ́ gbà sí gbogbo àwọn tó ní wọ́n kẹ̀ láàárọ̀ ọjọ́ táwọn àfa bá kú ń kọ́ ìyẹn ń kọ́ àwọn ọ̀dọ́ sẹ́yìn ẹ̀jẹ̀ ká lọ kọ́ ẹ̀sìn ká lọ kọ́ ìmọ̀ ẹ̀sìn ká dẹ̀ mà mọ̀ dájú ẹ̀ ẹ̀rí pé mò ń tẹnu mọ́ ọlọ́run ọba àlekí ọlá nífẹ̀ẹ́ sẹ́ni tó bá fẹ́ ṣiṣẹ́ kan ó sì mà mọ̀ dájú ń pa ẹ̀ ẹ̀rí ó ti pẹ́ tá a ti ń gbọ́ wá sí káàkiri ṣùgbọ́n tá a bá wòye dáadáa àǹfààní wá sí yìí kéré tá a làwọn apá ọlọ́tẹ̀ rárá jẹ lókùn kódà tẹlómi bá fẹ́ pín tẹ̀ ìgbà tí ń gbọ́ wá sí yóò ní ẹ̀sìn máa wọ ṣé kèé ṣe àwáṣe ọmọ eléyìnke ọmọ wàsílà ni ọmọ àfa àmúdá tóun ní sọ gbogbo ọ̀rọ̀ tí ń sọ yìí à tójú mi ń bá ìwé fẹ́ ya rẹ̀ àwọn ìmọ̀mù lágbẹ̀dẹ ìmọ̀mù ní kódà èyí tí ọ̀já gbẹ̀dẹ gẹ̀ gbogbo alábá ló gbà àgbo àti táàtò rẹ̀ dáàbò aláǹtàdá ní báyìí ẹ̀ àǹfààní ẹ̀ kéré pẹ̀lú àti táǹgọ́ láti yìí àti ń gbọ́ ti fẹ́ àǹfààní yìí kéré ẹ dákun ẹ já lọ gbé ìdánwò mọ ẹ̀sìn náà wò káwá lọ wo bó láti ṣàǹfààní bẹ ló ti tọ́ lòdòdò kì í ṣe pé gbogbo èèyàn ló lè dà fà ní lábàlù pẹ́pẹ́ tó bá ti yanu báyìí kí wọ́n máa jábọ́ lẹ́nu ẹ̀. mo fi dẹdẹ lórí gbogbo wa ká mọ ọlọ́run ọba sìn torí ẹ̀sìn ọlọ́run fi dá wa ọlọ́run ní mi ìdálójọ náà ti yàn lásán bí kò ṣe pé nítorí kán máa sìn mí ọlọ́run ní mi ìfẹ́ mi ìfẹ́ lọ́dọ̀ wọn ẹ kí wọ́n fún mi jẹ́ ìsìn ní kí wọ́n pèsè fún mi torí pé ọlọ́run ọba òun gan lọ́ba tí máa ń pèsè fún yẹn tágbára rẹ̀ sì yí gan ẹ̀rí nítorí ẹ̀sìn ọlọ́run fi dá wa. kọ̀wá sọ́nà kẹta lè tọ́ débi ìjọsìn fọlọ́run ọba subhanahu wa ta'ala jùmọ̀ nígbà tẹ́sìn bá ń jọ́ra ẹ̀yẹn ajá sí pé dandan ni ká wá mú ẹ̀sìn. ẹ̀yin onígbàgbọ́ òdodo ajá sí wí pé ká sin lọ́wọ́n ọba lọ́kàn wájú lọ. òun ló sì pàtàkì jù ìhun tó bá ti yàtọ̀ sí kásìn lọ́wọ́ ọba nú àlámọ̀rí bí ọba tiẹ̀ pàtàkì ajá sí pé dáadáa wà nú ẹ̀ ni bíbẹ̀ kọ́ anabi sallallahu alayhi wa sallam oni min husni islam ilmọ́rí tẹ́lifùhù máa la yà ni nínú tó lè jẹ́ kí islam yẹn da òun náà ni kó fi ohun tí ò bá lẹ̀ ẹ̀yin onígbàgbọ́ òdodo ìhun tó kẹwàá jù ni ká lọ́hùn ìhun tó kẹwàá jù ni ká nípa ẹ̀sìn ìhun tó kẹwàájú ni ká gbàgbọ́ yé ń pa ẹ̀sìn ìhun tó kẹwàájú òun ni ká lọ kẹ́kọ̀ọ́ bó láti mọ kùránì ká pẹ̀lú tẹ̀jìrìdì kéésè kékùké tó ń kéyàn èpè ló ń tẹ́ kéésè kàkùkà yẹn kí ó tó gbé lọ́ba títí téèyàn ń tó bíi mẹ́ta báyìí ìwọ gan òun gbé sókè tẹ́lẹ̀ ní ọba máa wí jẹ́jẹ́ padà ẹ̀rí ìkàkùkà ni ìhun tó kẹwàájú òun ni ká ka ní kíkà tàjìwìd ohun tó kàn wá ẹni ọba ti mọ̀ ọ́ kó tún lọ há sórí lódìdí ìyẹn kàn wá tó kàn òun ni ká lọ kẹ́kọ̀ọ́ súnà sọ̀tẹ́lá ká dẹ̀ yí ẹ̀ ohun tó kàn ká mọ̀ kí ni ohun tí ń jẹ́ tàwhídù ohun tí ó mu àwọn ká ká kí ni ń ká fi lè sí tó nìyẹn ká bó a ti mùsùlùmí ẹyọ kan lórí òdodo. ọ̀kẹ́ wa ká máa sẹ́gbẹ́gbẹ́ káàkiri ìjọ ìjọ rẹ́gbẹ́ ìjọ rẹ́dẹ̀rẹ́dẹ́ ọlọ́run ní kullu hizbin bima ladayhim farihun a lè jura wa lọ nínú àgbọ́yé ó pọ́sibù kódà nígbà tí àwọn sálágógí ń já láṣẹ gbogbo àwọn mùsùlùmí tí wọ́n fi wà ní tààtọ̀ wípé Islamic State ni wọ́n ń lò oríṣiríṣi làwọn èèyàn tó wà lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam aláṣẹ dáadáa ń bẹ aláṣẹ èso ń bẹ gbogbo wọn náà pátá mùsùlùmí ni wọn lórí ayé bí ìṣesí táwa mùsùlùmí gbọ́dọ̀ wà láyé dé lónìí ẹni tó ti ń ṣe dáadáa ẹni tí ò sí dáadáa ọmọ ìyá wa ni ẹni tí ò sí ṣe dáadáa á máa pè lákìsí náà ni á dẹ̀ máa bẹ lọ́run lórí ara wa náà ká má máa padà sí ibú ẹ̀wọ̀n àwọn Yorùbá wọ́n ní wọ́n ké wọn ò ní síra wọ́n ní ẹtí tó ti kú lórí kọjá eré èyí tí ò sí ikú kò tí ì mọ̀ ọ́n tí ọ̀kẹ́yìn o gbogbo àtàǹyọ ẹnìkan ike nkẹkẹ ṣẹlẹ̀ sí nípa aláburú àwa ní àǹkẹ ah, báyìí ṣẹlẹ̀ kí lọmọ tí ó kẹyìn tiẹ̀ náà àwa gan báyìí kípa yòówù à ń ṣe dáadáa báyìí bó láti bá dáadáa lọ́dọ̀ Ọlọ́run kí ló fẹ́ fi yé wa ló fi wà nínú àdúrà tánàbí máa ń ṣe púpọ̀ jù pé Ọlọ́run o mò ń wá sọ rẹ mí nù lórí kọdàrú tó kádàrá fún mọ́mà jẹ́ kó lórí mi. ìlú àná ìlàkàdé ìsìn kọ́dà ìpẹ́ lómi ọmọ àṣìṣe ọmọ àlùjẹ́ náà okùn kínní okùn gbọ́kàn báyìí tí ó fi ṣe kínní tí ó fi wọ àkọlé ọlọ́wọ́n kan gba wájú ni báṣe dání o ti jáṣẹ́ gbà mọ́ lọ́wọ́ nìyẹn yóò bá bẹ̀rẹ̀ sí ọmọ náà bí ó ṣe rí náwó nìyẹn ọlọ́run dákun má jẹ́ ti wó rí bẹ́ẹ̀ eléyàn lọ́yẹ̀ ká máa bẹ lọ́hùn ẹ̀ ohun tó kàn wájú ni pé bá ṣe jẹ́ mùsùlùmí ẹyọ kan ẹni tó bá yé nu wa ká fi ẹni tí ò yé ká gbà fọmọ ya wa èyí ni tí wọ́n sòkò tó lẹ̀ tó yẹ pé bọ́bá kíjímọ̀ tẹ́lá ni wọ́n bá tún dìrọ̀lẹ́ á lọ á lọ mu ọtí ọmọ ya wa ni. a ma bá sọrọ náà ni pé kí ni yẹ ìwọ náà owó tó fi ń ṣòfò mo dáná sọ fún nìyẹn ìwọ náà owó tó fi ń ṣòfò má fowó yìí wé sí mọ́ ìwọ̀n tó kẹ̀ wá nìyẹn kọ̀kẹ́ wá ká máa sọrọ yẹn lẹ́yìn ohun tí mùsùlùmí ọmọ fún nìyẹn gbogbo wákàtí ilé ayé yìí lò lórí rí ni ni. ẹ̀rí kọ̀ọ̀kan wá ká máa sòfófó káàkiri òfófó òun náà ní máa gbọ́rọ̀ kí láti ṣe láàrin àwọn èèyàn kọ̀ọ̀kan wá ká máa pẹ̀gì èèyàn kọ̀ọ̀kan wá tí wọ́n bá ń sọ̀tẹ̀ káwọn náà yọjú kí ọyọ ẹja dìtẹ̀ rẹ̀ kéèkọ́ kéèkọ́ léèkọ́ tí pẹ̀lú sẹ́yìn ẹ̀yọ kìkì ọ̀tẹ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀kan wá ká máa dọ́tẹ̀ káàkiri tó bá gbà yìí pé ohun tóun bá sọ jáde lẹ́nu ọ wà nínú iṣẹ́ òun ni kọ́lá kàlámù ọ̀rọ̀ díẹ̀ ni wọ́n máa sọ tó bá ti gbà pé tóun bá ti sọ̀rọ̀ jáde báyìí wọ́n dẹ̀ ti kọ́ sínú iṣẹ́ tóun ṣe ọ̀rọ̀ rẹ̀ ò ní máa pọ̀ ẹ̀rí kódà ọ̀rọ̀ rẹ̀ ò ní pọ̀ níbi ohun tó bá kàn ẹ̀ sọ yẹ kọ́ sọ kàn torí òfin mo bá sọ wọ́n ni mo ṣe náà ni wọ́n ni Al-Hakim tó ti wá àti fọmọ rẹ̀ tá a máa ń sọ̀rọ̀ rẹ̀ yẹn títí rẹ̀ lùkùmọ́nù irú ọlá tó ní yìí bó ló ti rí ọlá yẹn ní wọn ní bẹ́ẹ̀ ni ṣèdèkùn hadith ọ̀rọ̀ ń tọ́ lọ́fà fóun òun máa ń sódòdó ọ̀rọ̀ púpọ̀ jù ìkejì òun ni pé tí wọ́n bá fi nǹkan sọ́hun pé bá ní tọ́jú ẹ̀ èyí máa ń sọ bí wọ́n bá ti fún mi ní ìṣẹ̀dá padà ìkẹta òun ni pé ohun tí òun bá ti kàn mí èmi ò kí ń dá sí sèmi. ẹ̀rí ìkànnìyàn nínú ọ̀rọ̀ àwọn àfáà wa àtàwọn hasan ó nínú àpẹẹrẹ láti rí wípé ọlọ́run ti yíjú lọ́dọ̀ ẹrú wípé ọlọ́run ọ̀kọ́ra dàmọ́ ọlọ́run ò tiẹ̀ nídìí ẹrú mọ́ òun ni kó sí wípé ohun tí ọba kéèyàn nìyẹn ń bí pẹ̀lú ẹ̀ àpẹẹrẹ fọlọ́wọ́ ni ọlọ́run ọ̀fẹ́ ọkẹwà ká tọ́jú àwọn ọmọ wa ọkẹ lórí bó láti róúnjẹ halali àti haram jẹ bá ti sin lọ́hùn lórí bó láti ọ wá pé nǹkan lè yẹ à ń bá kíní wé sí kíní afáwa hasan ó ní inú àmì wípọ́ lọ́wọ́n ọba ti tẹ́rí kò lọ́dún ọlọ́run ò ní ìdè yẹn mo ti ìbísí èèyàn tí èèyàn bí sí fún ohun tí ẹ̀ lèèyàn ó ọlọ́run a nígbàgbọ́ pé ìtẹ̀lé rẹ àti ìtẹ̀lé òjíṣẹ́ rẹ òun lọ́kàn wá jùlọ ọlọ́run dákunjẹ́ alẹ́ bísí pẹ̀lú tẹ̀lé rẹ o ọlọ́run jẹ́ bísí pẹ̀lú tẹ̀lé òjíṣẹ́ rẹ o ọlọ́run nínú nǹkan tó yé wa wípé kókó àwọn èèyàn láwùjọ wà yìí yezubel kọlbomin kamadi nítorí eléyìí ọkàn ó sì máa yọ níbi ìbànújẹ́ bí oòrùn ṣe máa ń yọ òrì tọ́ba pé islam wà lẹ́mìí àti gbàgbọ́ inú nǹkan tó yẹ kó máa bà yẹn nú jẹ́ ọlọ́run ọbọ nífẹ̀ẹ́ ẹgbẹ́ gbígba oògùn ṣíṣe ájò burúkú ọlọ́run wọlé ayé òfin ẹ̀hún sàhírú àìsàn burúkú táwa wà káwùjọ táwa àwọn ẹni tí wọ́n jólógun wọ́n tún ń polówó rẹ̀ ìwọ̀n tá a gbọ́dọ̀ gbọ́ níbi lọ́wọ́ ẹgbẹ́ Islam ti ń dáhùn gidi. ń tọ́ wà nọ́ọ̀sì ni pé kán palẹ̀ wọn mọ́. wọ́n ń polówó ń dè bíi kéèyàn máa polówó ẹ̀kọ́. àti àkàrà pé alákàrà gbóná ni ìyé o pọpọ́ kù ní ẹ wá ra ó ń dè gbẹtugbẹtu òòka àlùwò àti àkàràdá gbogbo ẹ̀ wọ́n wà ń tò odidi ọjọ́ méjì ọwọ́ adigbélé yẹn la ẹ wá àwọn ọ̀dọ́ pín sí mú ní ọ̀dọ́ tó ṣe yí pé àwọn gẹ́ẹ́ ni àárẹ̀ kẹ̀ mọ̀ nẹ̀kú púpọ̀ jù nítorí pé àwọn ní ọkàn ó sì máa balẹ̀ pé wọ́n sì ṣẹ́gun jàgbàlagbà lọ lóòótọ́ ọlọ́run ló lẹ̀dùn àwọn ọ̀dọ́ yẹn náà làwọn àrìn báyìí nínú àwọn nǹkan tó yẹ kó máa bà wá nú jẹ́ nìyẹn pé pípé yẹn láwùjọ wà yìí ọlọ́run wọn lóògùn èèyàn ọ̀dọ́ kú lọ́dọ̀ wa mí báyìí wọ́n pa ni èèyàn ọ̀dọ́ lówó ọ̀sẹ̀ ń dì ní

ogun ọlọ́wọ́ àwọn èèyàn báyìí ogun ajo bẹ́ẹ̀ nìkan bá lóun lọ bí kí wọ́n lè ah ájò ah, olólo gbogbo ẹ̀ ní ájò ogun ogun náà sáà ní ọ̀fẹ́ ẹ̀sìn kẹ́dé kódà àwọn èèyàn ó tún sóògùn ọmọ ibi tó dé débi ipá àwọn èèyàn ti sàfẹ́kùn ìgbára lọ́lọ́run bàbá yìí láwùjọ wa ọlọ́run o dákun ìgbàgbọ́ ju adákun kan rí lẹ̀ sí ọ ọlọ́run jáde nígbàgbọ́ sí ọ jáde ní ìgbára dé sí ọ gbogbo àwọn ẹni tó ti pé wọ́n ti wá nù nípa pé ajokájo ògùn gbogbo yìí ọlọ́run dàkún bá dáhùn padà sórí ìmọ̀nà ọlọ́run dáhùn padà sórí ìgbàgbọ́ àwa ń bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala àdá ló jẹ́ káwùjọ rí báyìí o ọlọ́run dàkún ṣàtúnṣe wa o àdá ló jẹ́ káwọn aláṣẹ wá rí bí wọ́n ṣe rí ọlọ́run dàkún bá ní tún wọn ṣe o gbogbo àwọn ẹni tó ṣe yí pé akẹ́kọ̀ọ́ kí ó lọ́dọ̀ wọn tó sì yé wa dáadáa wípé wọn ò sí lórí ìlànà ìtànẹ́bí fi wá sí ọlọ́run dàkún dá wọn padà sórí sunan sọ̀sọ́lá àwa náà dak máa padà sí ibò ọlọ́run dákùmájà máa padà sí ibò ọlọ́run májà máa padà sí ibò. ibadallah inna Allaha malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu taslima allahumma salli ala muhammad wa ala ali muhammad wa barik ala muhammad wa ala ali muhammad كما صليت وباركت على إبراهيم وعلى آل Ibrahim في العالمين إنك حميد majid. قوموا إلى صلاتكم رحمكم الله تعالى